hello everyone welcome to Tony Talks welcome i hope you all are doing well and today's video is good so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. A lọ ẹ̀wọ́ ẹsẹ̀ yóò máa kó sí ẹ lọ́wọ́ jàdàmù. mo parọ́ ni ọlá glory. Ah, o ma kí ó bá wọn kese. kan lè lọ́wọ́ ẹsẹ̀ yìí. À wọ́n máa lọ sẹ́yìn ní lẹ́sẹ̀kẹsẹ̀. Obìnrin ẹgbẹ́ obìnrin ẹgbẹ́ ló máa lọ́wọ́ ẹ̀dọ́ náà o ṣẹ́rí irú mo fẹ́ sọ ọ̀rọ̀ kan publicly tó bá fẹ́ bí àmì ìkanu kò bínú ṣẹ́rí ẹ̀yìn tẹ̀ wá justice ẹ̀yìn tẹ̀ wá justice torí mo rí màá play voice note kan táwọn tó sẹ́ndì sí mi irú Yínká Yínká ò ṣe bá sọ̀rọ̀ justice mọ́ o mo ń sọ publicly kó lè gbọ́ mi Yínká ò ṣe bá sọ̀rọ̀ justice mọ́ tó bá lọ há sí lọ́wọ́ tó bá lọ sọ̀rọ̀ sí lọ́wọ́ tó bá mú ẹ á gbé Yínká ò bá sọ̀rọ̀ justice mọ́ because èèyàn tó ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ wà very careful because sọ ni mo kí gbogbo lé panelist àtàwọn kọmẹtẹ́tọ̀ ẹ káàsán. nǹkan tí mo lè fẹ́ sọ ni pé nígbà tí Yínká mọ̀ pé ó ti ṣe ìwọ̀n tágbára ilé ṣe wá dẹ̀ ti appreciate ẹ̀ ibi tó lọ ràn wọ́n lọ́wọ́ dé nìyẹn ẹbí ní sẹ́rì ẹ̀ nìyẹn ẹbí ní sẹ́rì ibi tó lọ ràn lọ́wọ́ dé nìyẹn good and fine I appreciate ẹ̀ I appreciate ẹ̀ effort ẹ̀ so now ìgbà tó yẹ ti mọ̀ pé òun ò ṣe justice for Mohbad mọ́ kì í ṣe pé kó wá máa convince àwọn others kó wá máa ṣáàjì ọdún wọ́n ti sọ pé òun ò jáde mọ́ òkè táwọn justice bá wá ṣe kínní wàá wá sí láìfún wọn wàá gbọ́ òkè so wàá dé máa sọ nǹkan tó yẹ kó máa sọ which is which is unfair it's uncalled for then because ó sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé mo gbọ́ bóde bọ̀dá láti àrí disclaimer disclaimer disclaimer àrífà ṣì wà níbi tó wà o torí wọ́n gbọ́ lẹ́nu yín ká pé wọ́n yín ká sọ pé àrífà ti jáde láti bí one week ago àbí a month ago náà ló pé pé wọn kò sọ pé nìkan ni ọjọ́rọ́ ló jẹ́ bẹ́ẹ̀ it's a big lie àrífà wà níbẹ̀ yẹn àrífà ṣì wà níbi tí wọ́n fi sí o àrífà ò tí jáde o ẹ máa anything tí nìkan bá ń gbé fún yín kéèkì ni o arífà ò sí arífà ò tí jáde arífà wà ń mo fi orúkọ lọ́nbẹ̀ yìí ṣe ẹ gbọ́ gbogbo ẹ̀yin justice. Debbie Debbie Debbie Debbie calm down ẹ calm down ẹ calm down èmi máa ń lọ bá sọ̀rọ̀ mi mọ̀ bó ń ṣe bẹ́ẹ̀ sórí mi jẹ́ ṣe wá sàn láì lé mi a kò ṣe bá sọ̀rọ̀ mọ́ o ọ̀gbẹ́ni kò ṣe bá sọ̀rọ̀ mọ́ wọn ò ní kó lọ bá sọ̀rọ̀ o àyànfẹ́ kò ṣe bá sọ̀rọ̀ mọ́ everybody ti gbọ́. kò ṣe bá sọ̀rọ̀ mọ́ wọ́n dẹ̀ fẹ́ sọ gbogbo ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìtumùbí ẹjọ́ mà ẹ̀yin anti justice ẹ̀yin anti justice ẹ̀ láì tí yín kẹ́ máa gbọ́ mi o ẹjọ́ mà ẹjọ́ mà excuse me ẹ̀yin anti justice ẹ̀ láì tí yín kẹ́ máa gbọ́ mi ṣé rí yín ká tó bẹ̀ yín pé on behalf of àwọn tó sìkì justice pọ̀rọ̀ táwọn ti sọ fún yín àwọn tá a sìkì fún justice àwọn pọ̀rọ̀ wa jẹ́ o ikọ̀ tá a bá ti sọ asọ́ nìyẹn o yín ká ló sọ bẹ́ẹ̀ on her behalf not for not for. ẹ ó wá lọ ń bẹ àwọn ó wá lọ ń bẹ̀bẹ̀ ẹ wò ó lọ ń bẹ̀bẹ̀ ní sáà àwa ò bẹ̀bẹ̀ o nǹkan tá a sọ a kó jẹ o ẹ̀yin àti justice ẹ̀yin ti wù mí nǹkan tá a sọ a kó jẹ o kẹ́ jẹ́ kó rí pé ní ló bẹ̀rẹ̀ ní ìṣàwá o àṣẹṣẹ ń mú ẹyẹ pọ̀ lápò ní ẹjẹ kó rí Lati ẹ jẹ́ sọ ọkọ̀ fẹ́ni tó fẹ́ lọ bá àyà yín ká sọ̀rọ̀ yẹn ṣe rí Bukky gbé nǹkan kan sórí Facebook ẹ̀ kò dẹ̀ ń ṣe Bukky ló kọ́ àwọn justice for Wunmi àwọn ló kọ kinní yẹn àwọn ló lift ohun àyàmyínká tí àyàmyínká kọ àwọn justice for Wunmi tó wà lórí Instagram àwọn ló gbé gbogbo ọ̀rọ̀ yẹn síbẹ̀ Bukky dẹ̀ lift ẹ̀ Bukky dẹ̀ gbé sórí kinní ẹ̀ pé ṣé nǹkan tí ọba nǹkan tí alágbájá báyìí ṣe dá wípé báyìí ni àyàmyínká tó lọ síbẹ̀ sọ ohun dẹ̀ wà fún un nǹkan tí Bukky ṣe ò pọ̀ jù Bukky dẹ̀ ti pẹ̀ tí orúkọ àwọn àwọn justice for Wunmi yẹn kò ń bẹ̀ ẹ̀rí rẹ́ẹ̀dì yẹn ẹ̀yà yín ká dẹ̀ hope ó dẹ̀ ṣe show fún Bukky Jesse Bukky Jesse kọ́ ló kọ́ ẹ̀yà yín ká àwọn tíìmù mi ló kọ́ lọ́wọ́ Instagram àwọn ló gbé pẹ̀lú ohun ẹ̀ kódà ní gan mo ní ohun ẹ̀ lọ́wọ́ tó fi sọ táwọn tíìmù mi bẹ́ síbẹ̀ ó ti ẹ̀fẹ́ máa bú Bukky Jesse Bukky Jesse ò mọ̀ ẹ́ rí kò ìwọ́n náà ní ò mọ̀ Bukky Jesse rí Ọ̀yọ̀míkà take it easy take it easy adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o ti lọ o ti dé I appreciate ẹ take it easy nǹkan tẹ́nibodì bá sọ sórí yọ activist ló fẹ́ jẹ́ ó ní láti gbà mára ṣé bí Aisha Yusuf gbà mára kó kọ̀ǹtínú activist ẹ̀ lọ ó lè má ṣe lórí justice for Mohbad nǹkan nítorí ìwà tó máa ṣe your voice can go a long way jọ̀ọ́ tó ọlọ́run tó bá lè sọ̀rọ̀ fún ẹ má sọ síta oníyàn kan gbé arífá sórí fóònù arífá ìwà níbi tó wà ó dẹ̀ sick nǹkan tí ọba máa ní sísí kan tí ọba sọ arífá sì sick ọlọ́ba fún lálàáfíà wọ́n tún fẹ́ ṣe fundraising fún arífá ìwọ náà bá arífá sọ̀rọ̀ nípa arífá sọ fún ẹ pé òun wà nulẹ̀ arífá òun ṣe onírọ̀nà kó lè wà nulẹ̀ kó wá parọ́ ayami kátìkẹ̀ yìí sì jọ torí ọlọ́run tó bá fẹ́ ṣe mọ́ máa ṣe mọ́ máa ṣe náà máa kí ní ẹ tó bá dẹ̀ fẹ́ lọ sọ́dà side you are willing to go go willingly tó tó ọlọ́run má confuse wa pé a lè rí justice nǹkan tó sọ yẹn bà wá ó bà wá lójẹ bá máa rí justice ó jẹ́ kó ẹ̀kọ́ léjì wa pé wò ó ṣe mọ́ pé bẹ̀rẹ̀ tẹ wà láàbọ̀ tẹ bá fẹ́ máa pùṣẹ̀ máa pùṣẹ̀ àwa máa rí lágbára ọlọ́run ìyẹn ló olúwa ń ṣe ẹranko ọmọ ènìyàn ni ó dẹ̀ máa gẹ̀ẹ́sì ẹ̀ bàbá Mohbad máa gẹ̀ẹ́tì ẹ̀ fọmọ ẹ̀ abiyamọ ni gbogbo wa ẹ̀yàn mi ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bọ̀ máa sọ̀rọ̀ negatively mọ́ so justice for Mohbad afọlọ́hún bẹ́ẹ̀ then bókè òun ṣọ̀tẹ́ o bókè kan ló gbé kinní yẹn o àwọn tí Wùnmí tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ń bẹ̀ àwọn ló gbé síta bókè jọ ó kàn lift ẹ̀ ó dẹ̀ ti pẹ̀ tó orúkọ wọn kò ń bẹ̀ you could see that bókè ti pẹ̀ tó orúkọ kan kò ń bẹ̀ àwọn tí Wùnmí ni ẹ̀yàn mi ká ọlọ́run á fẹ́ lálàáfíà wàá dẹ̀ jìyà ọmọ ẹ̀ ó ṣe àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ jọ let it go ó ṣe mr latte àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣe ó yẹ kó máa enjoy báyìí ni ọlọ́run arábìnrin yóò mọ nǹkan tọ́lọ́run gbélé lọ́wọ́ tiẹ̀ má fi so kínkín bàdíjẹ́. nǹkan tèmi ń sọ ni wípé if she is not doing the justice again she is free to go. For changing other people's mind in any right. ẹ ó ń ṣèjì ó ní ó sọ fún ó sọ fún Perkins ó sọ fún Perkins náà pé kí Perkins náà má ṣe mọ mo ní mo play voice note yẹn. àyànfẹ́ àyànfẹ́ ó ń ṣèjì people's mind ó dẹ̀ tún bring in wrong narrative jáde ó tún publicize wrong narrative. nǹkan sí sí sí sister Debbie èmi ò ní pé mo fẹ́ lọ bẹ̀ẹ́ pé kó lè máa ṣe justice lọ I care less. ó yá gbọ́ but changing people's mind ní ọ̀dà. òun làwọn wèrè yẹn ti gé máa gbọ́. ọmọ ibi tó wà. ẹ power tap o ẹ power tap o. Yeah, based on assumptions. I think. For me, on the tell the government, can you tell the Lagos State Police Station to. mi tí mọ̀ mọ́. ẹgbẹ́ mi wọlé kẹ wá fún ìgbà tí yín ká ní gí. ẹ máa rìkọ́ọ̀dì ẹ̀ láti bí báyìí ẹ máa kọ́ọ̀tì ẹ̀ lọ́dọ̀ yín. àti ní stíìkì àtọ̀túnba lọ́lọ́gìtì yìí. ẹ máa rìkọ́ọ̀dì láti bí mi ní sọ̀rọ̀. jẹ́ ń gbọ́. òfin ọ̀kọ́ náà fún bàbá tó kì í pín lówó bọ́lídì náà yẹ bẹ ẹyẹ padà wá bí kẹ bá wà fún one gift èyí tó dúbọ lẹ́ẹ̀rọ nírù kálọ́ get out from this place with one million naira gift that will soon so bad. mo lórúkọ yín bẹ ṣe ń gift o two point four eight ní ẹ ń fún ẹ ẹ̀jẹ̀ wá fáwọn ní gift yìí orí yín máa pé. everyone eh, team team justice team wunmi team anybody please we can we can assure eh? just be one okay ẹ má bínú eh, eh, many of us ta ló ní kí Yínká ìlọ bá wọn pléèdì àwọn àti ta lọ́jọ́ ṣe mítìrì wí pé wọ́n fẹ́ bì wọ́n. ṣe rí Mr. Lati mo wà lórí láìpẹ́ dísẹ́ǹtì yìí ló ṣẹlẹ̀. ẹ ṣì ẹ ó dọ ẹ ṣì ní sùúrù ní sùúrù jọ ẹ ó dọ. okay sir. I hear. to to kind of fight for Mohbad just that our intentions and our ways are different. okay wọn náà fún wọn gift gbogbo yìí ní aka orúkọ yín fún fún ms ẹgbàdé ẹ máa wá sanwó yẹn padà ẹ máa dá gbogbo owó yẹn padà fún wa bíi two point eight eight ẹ̀yin nìkan lẹ́ sanwó ń bẹ̀ sẹ́yìn rẹ ránṣẹ́ ni wọ́n bí káre o wọ́n bí káre. All I want everyone to have equal, equal, equality in society. So ẹ jọ ẹ jẹ́ ẹ jẹ́ try ká find a place ká make it a family like uh, as in we can we can do this thing without all this fight that people to wọ́n ti máa olóògbé wọn. ó dà pa àwọn pípù yẹn ti gẹ̀ẹ́tì gé uh, woman yìí. Láàrin seventy four orí apẹ̀ láàrin K seventy four má wàá fáwọn àǹkàpù bí wàá ní nǹkan tá a máa ṣe fún ẹ ojú ẹ máa Nigeria. All I'm care of is my country. Nigeria is my country. It's your own country too. It's our country. If mm, one person do wrong, we should not look at okay because you have done wrong. I will want to stand for by you. No, we scold the person and move on. You understand? I want him, Georgine, Wumi. want to tell you guys, please. Emma Benu, if me and uh-uh. justice members have said something that was pain any of you, Edda, move on. Emma Benu, we are all for justice. All we ask us is justice for Mubad. All my heavenly justice for the dog, and then move on. You know, there are so many youths dying every day today. Ṣé mo ní kó bẹ̀bẹ̀ fún mi ni? Èwo ni we? Make she dey use I. Make she no use we. Make she dey use I. Exactly. Dabari o ti wúta èwo ni wèrè gan. If you no wan do justice again, leave. Ó ní kò lè rí. Ó ní ó ní. Èwo ni we? Ṣé mi sí lára we ṣá? Ó ní Mohbad kò rí jáde. Ó ń wẹ̀lẹ̀ rẹ̀ make i no dey part of that way nígbà tí lọ́lá tí a sí ní part of that way. ṣé ọkọ ẹ lọ́lọ́run tá a fi ní rí justice fún Mohbad àbí ọkọ ẹ nìkẹ́ dá mi justice ń bẹ̀ lọ́jọ́ yẹn gbogbogbogbogbò ó ní kí Perkins má ṣe justice pé a lè rí justice nígbà ọba sọ pé kólóòtú ló pa Mohbad exactly bí Bukky ṣe kọ́ jáde yẹn nǹkan tó sọ gọ́gọ́ nìyẹn ọkọ ẹ lọlọ ọkọ ẹ lórí ẹ̀dá ìṣẹ̀dá Mohbad olóògbé kò sí wọn scott ẹdúró ẹdúró ẹdúró ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ṣé kí n sọ̀rọ̀ she was called while in detention by Oba according to the person close to her ṣó ti yẹ yín and wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọ́n nà wọ́n wípé kinní kan even she was sick then torí ó ń breastfeed lọ́wọ́ ìyẹn dẹ̀ sọ fún mi pé tó bá fẹ́ kú sínú detention kó kú fine and they send you what is it called is he lawyer or something and you were bailed out tó bá ti bail out if you are not do, doing justice again drop it nobody forced anyone to do this justice mo fẹ́ kí yẹn máa ring bell létí gbogbo wa every time we choose to we choose to do to do this justice Abi. if you are not doing again you can as well walk out you don't have to converse. you, can't, you don't have to change people's mind just because you are in one something or the other gbogbo wa la ti go through one or two things everyone ló dẹ̀ ti gain nínú justice yìí so fọ́tọ̀ bá ti send any gift tó gbà á tó exchange tó fi send èèyàn míì ní gift àbí ó gba owó ẹ̀ jáde you have once benefited from this justice you have once benefited okay the day you did the protest wọ́n dá close to twenty thousand coins fún ẹ the other day tí wọ́n gbé ẹ wá tẹ́ mr muyiwa send the message we know the coins and later nígbà tó wà lọ́dọ̀ brother lára tí kí bùrọ̀lá ti wípé àwọn nìkan ló dúró fún ẹ you greeted me this morning lọ́dọ̀ dín nàìjà wípé hmm, ayọ̀fẹ́ thank you for asking about me when I was in detention fine I never knew anything of such happened me mọ̀ mo ti wà away from TikTok that be four days or five days and if you are not doing again I am I'm using this medium to tell you that you can just walk away ṣé àyànfẹ́ eléyìí tó tiẹ̀ wá ń ṣe ló wá báàdì tó ò bá fẹ́ ṣe mọ́ yẹ kó rọra lọ ni. i'm just telling you please. èmi ò mọ̀ pé ó ṣì máa ma ẹ máa gbọ́. don't converse with people to follow you please. don't change people's mind this is. ẹ máa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ìgbà tó jáde ẹ máa gbọ́ ẹ ó dàn ìgbà tó jáde ó ní wọ́n ní kó o má ṣe justice mọ́ which is quite alright a lè lé ẹ lé ọkọ ẹ but èèyàn tó ní kó má ṣe justice mọ́ tó sì ń gun platform káàkiri ìgbà tó ṣe fídíò yìí mi rò pé that you stay off it for good you get and I have to respect myself and let the bereaved let them let them cry for their whatever you know mi ò tọ́ mọ́ Mohbad so you understand ba and eh, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tó fi arrest mi ó fi hàn pé àwa èèyàn tá a pera ní ti justice yìí ọmọ guy if you die you die banza o nobody send you i tell you so the the truth comes out like na among us na him sell me people wey i dey call big brother big sister na dem sell me out you get. lion ló gbà yẹn. who dey sell you that so make you know now so you just just just be good okay. Just be good and peace. if Perkins, if possible, draw back. Do you understand? Draw back for your safety. For your safety, draw back. Because if anything happened to you, Obama bad not send you. If anything happened to you, anybody for this team justice way they see so, they not send you. They go only carry you, they explain, they analyze, they analyze. Do you understand? They carry the analyze. They use use the collect collect lion. The one wey go insult you join because me dey insult me and I hear am. People send I come out from cell, I see voice note wey dey record. If Paparano can come and insult Aisha o, ah, Muna Aisha, eh, Yinka, I will advise you to go kò ní dá kí àwọn tó ti jà fún kọ́ máa ṣe ṣó fún ẹ kò ní dáa kí wọ́n máa drag ẹ go in peace if you want to go if they ask you to leave leave in peace kò ní pọ́nyàn lé nínú tíìmù tó ti wà bíkọ́ ó lè máa báṣẹ́ jẹ́ fún wa lọ́wọ́ ká máa lajúlẹ̀ ká máa wò kò pọ́síbù iṣẹ́ àwọn kan ló fẹ́ máa bàjẹ́ yẹn so o lè máa tó bá fẹ́ lọ mi ò expect pé kó o sì máa gun platform káàkiri. inú ẹ̀ ló ti sọ pé ọba sọ fún un pé kò lórí pé ìbò ló kà bùbá ní inú ibẹ̀ ibẹ̀ ló ti sọ fún pẹ́kìsì rẹ̀ pílẹ̀ náà kò ṣe fún wọn fún ẹ̀ mọ́ ibi ba ibi dídú ẹ̀ ló ti sọ o ẹ pílẹ̀ parí kẹ́ ẹ gbọ́ even brala tí nínú fídíò tẹ play yìí ó ti kó bára ẹ if Baro can insult me. we can't get justice for Mohbad ó ti kó bára ẹ nìkan. if Bayo my own Bayo why why the toys, you say talk to him like that can say things about. báwo ló ṣe máa lọ ibì kan lórí ẹ̀ máa dé ló máa ní wọ́n sọ fún ẹ pé igbó ló pa Mohbad ṣé igbó ló gún yàn lọ́bẹ̀ ni ṣé igbó ló gún yàn lẹ́jẹ̀ sí yọ. ọ̀rọ̀ ìgbà lọ́dọ̀ àlàtì àti àyànfẹ́ ṣàkẹ́kẹ́ ní ìta pílẹ̀ là ló ti kọ́kọ́ sọ láàárọ̀ kí bọ̀dọ̀ tó gbà lámọ̀ràn pé bẹ̀bẹ̀ ìyẹn ló ti kọ́kọ́ sọ láàárọ̀ gbà tó kọ́ wá sí online ó ti kọ́kọ́ sọ yẹn láàárọ̀ kẹ́ tó gbà lámọ̀ràn pé kó change gbogbo ọ̀rọ̀ tó ń sọ so wọ́n rẹ́kọ̀dù ẹ̀ ni. ọtí mo ní ìṣàlàyé bọ eléyìí tí wọn á gbọ́ ẹ wá ń sọ pé kó change ọ̀rọ̀ ẹnu ẹ kó bí àwọn èèyàn so àárọ̀ nìyẹn ti ṣẹlẹ̀ o but wọ́n ké record ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ sí ní post torí mo rí mo rí mo dẹ̀ wọ́n àwọn ọmọ ayé. ẹnu ẹ ló ti jáde ìsọfọ tó ti jáde látẹnu ẹ ìgẹ Deborah Deborah kí ló sọ. mo fẹnu ara ẹ sọ. mo lọ́la fún wa ní fídíò tẹ́ yìí mo nínú fídíò yìí ló ti sọ fún Perkins bó ṣe ń ṣàlàyé fún Perkins tó ń advice Perkins advice sọnù tó fún Perkins nínú fídíò yẹn ló ti sọ yìí pé ipe ọba Ẹlẹ́gùṣì nínú fídíò yẹn ló ti sọ pé ọba sọ fún òun pé ìgbóná pa Mohbad. ẹ pé kólòs pé mm. nǹkan Call me and yesterday she called me I still pretended everything is fine let's move on. Mm, èmi nìyẹn o everything is fine. So if wo stay off Beckins stay off fún afúnsáni tí ẹni o stay off ojú ayé làwọn èèyàn ń ṣe níbí báyìí me it, it it has been a thing of me that if I want to do something I will do it do you understand if you can hear me well if I want to do something I will do it not not to gain love or anything from anybody it's from my heart me. you get from my heart na I dey do my things èmi ò ṣe pé kí anybody praise me àbí kí anybody ṣe anything for me mo máa ń ṣe from the depth of my heart pé yes to fulfil all righteousness pé mo ṣe nǹkan inú mi dẹ̀ dùn so Perkins for your own sanity <laughs> eh? I know they took me there they did not see anything they did not see anything no evidence against me ọba was even telling me oh ah pé òun gbọ́ pé wọ́n ní èmi bú òun òun gbọ́ ni you understand òun gbọ́ ni pé wọ́n ní mo bú òun pé àwọn tó ń sponsor mi lòún wá kiri so mo I don't have a sponsor and they did their investigation they realized I don't have I did my thing myself so and here I am today telling you because I know you have a good heart you are doing it from your heart because probably Mohbad is your friend omo bros omo bros might tell you nobody send you Mohbad don die don die not nobody fit get any justice for that but might tell you e matter large pass wetin we dey we dey we dey think e large pass wetin we dey think i swear with my life i dey tell you na me go there na me hear wetin those men talk oba say na kolos na him kill mohbad eh you you you come there and dey say you dey find justice. ṣé ń gbọ́. no stop mẹ sista one minute tommy tommy tell me or something please ẹjọ stop ẹjọ torí If Boba could come out and tell us she knows anything, he did not know anything about Mohbad or Wunmi. He has never come across Wunmi. So how come Oba knows what killed Mohbad? No, let's be sincere here. Ọba lòun ò tí rí Mobad. òun ò ní nǹkan ṣe pẹ̀lú Mohbad, òun ò ní ẹ̀ka ń tà pẹ̀lú So how come ọba tó sọ wípé wọ́n cyberbully òun ni? wọ́n cyberstalk òun ni òun ò ní kankan ṣe pẹ̀lú ikú Mohbad òun ò kì í Liam báwo ló ṣe mọ̀ pé kolos ló pa Mohbad ta ló sọ fún pé kolos ló pa Mohbad. ada fún àyànfẹ́ ó ń yẹ̀yẹ́ bọ̀ ni ó tẹ̀sí bọ̀ ni ìfẹ́ awọ́rò. ta ló sọ fún wípé kolos ló pa Mohbad bọ́lá tí na dey hold me o èmi ò sí nàìjíríà dẹ́tọ́ fẹ́ gbé mi you know that ṣó ti yẹyin. jọ èmi wà nàìjíríà ẹyin náà ṣe kíní kan ká ṣe disclaimer disclaimer disclaimer. máa ṣe disclaimer ni. i ẹ I'm not here to castigate you or to bring you down. I'm not here Ṣé kí n sọ to castigate you. Ó ní nǹkan tí mo gbọ́. Okay, sir. Ó ní nǹkan ó lóje tọ́dẹ̀ fún mi tí mo fi fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀. Tó bá dọ̀rọ̀ ẹ̀yìn, màá sọ fún yín. Kò ṣe nǹkan tí mo lè sọ ń ta ni. Ó ń gbénú mi. Kì í ṣe tàlejò àmì ìkún sí Nàìjíríà tán lè mẹ́mi náà. Mi rẹ̀ plan láti lọ Nàìjíríà for now. So gbogbo àwọn tó ń gbó tán máa mú mi wọ́n máa ṣe gbọ́ máa ṣàwo èmi ti wọ ẹnu ọ̀nà wọ ẹnu ọ̀nà pé bóyá ọlọ́pàá wọlé working country níbí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní UK is a working country ẹ lè try nonsense nínú ìlú onílùú tó bá pé orí bẹ́ẹ̀ ni wọ́n á ti mú mi tòótọ́ tòótọ́ náà tó bá pé ìlú yóò work true true wọ́n á ti mú mi náà ẹnu ẹ wo nǹkan tó lọ ṣe freedom of speech wà nínú ìlú yìí ó wà níbi o lè sọ nǹkan tó ń wẹ̀ mo lè bú president ìlú yìí n sára ti ẹjọ mo já sí kinní mo ní jẹ tàbí jẹnu mo fẹ́ sọ fún yín ó dà pé bọlíbì ló máa attack àwọn tó ń bọ̀ ní amẹ́ríkà amẹ́ríkà mo wà ẹ máa wò wọ́n máa jọ ṣe. ẹ ó dà abi sexy a máa ṣe abi sexy a máa ṣe ti dublin. yẹ ẹ mọ̀ pé mo ti fún yín voice mail mo ti ní àkí ló ń ṣẹlẹ̀ o. ó yá a máa ṣe ti dublin mo wá fẹ́ bí ẹni tó bá bí nǹkan tó lọ dánwò níbẹ̀ yẹn mo wá wọ ẹni tó máa bá mi dánwò ẹ̀wò dublin tèmi wáyé dánwò níbi bí ìgbà mi lè sọ amẹ́ríkà ibi àti uk kò lè pọ́ sí mi ikú ayé tí mo mọ̀ tí mo dẹ̀ ti ṣèké fáwọn tó fẹ́ ṣe protest ó dà ẹ lọ mọjọ ẹ lọ mọjọ lọ bá yèyè kudi lọ bá kudi dọlá pọ sọ̀rọ̀ lọ bá kudi dọ ká organize ti dublin ni. ẹ kọ́ yọ kan ní pé mo ní pé lédi ẹ̀kọ́ tó wá fún kọ́ nìyẹn o nǹkan tẹ̀rù pé wá fún nìyẹn no wọ́n ti jọ sọ pé tó bá wà láàrin wọn tó bá ṣe jù wọ́n mọ̀ pé kan nu wa káàjà fún true justice ẹ máa fọwọ́ kàn ẹ ẹ bá ti fọwọ́ kàn ẹ máa wá bẹ̀rẹ̀ láti bẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn èèyàn tó yẹ kó wá tẹ́lẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn tó tún padà wá ẹgbẹ́ mo já fún yín. òòṣà bí òòṣà dákó débẹ̀. wọn ò tí ibi pọ̀ rí máa pọ̀kọ̀ bàbá ńlá kó òòṣà òòṣà wọn ò tí ibi bá bá ẹ̀dá kó débẹ̀. Sherry, mo fẹ́ comment lórí kéèsì yẹn ṣẹ́rí bí wọ́n ṣe ń ṣe ní nàìjíríà òun rẹ ti rí yẹn tó fi di wípé tí wọ́n bá ṣe é ní peaceful rally wọ́n hijack ẹ̀ hijacking bó ṣe ń start rẹ ti rí yẹn ẹnìkan ló máa jáde ó máa máa sọ pé kí ló ṣẹlẹ̀ kìíní kan tó bá jẹ́ wọ́n máa wá raise ọwọ́ ẹ mọ̀ pé tó bá ti jẹ́ nàìjíríà wọn ò ní tègẹ̀ easy wọ́n á ti kó gbàtí fún kó gbàjú fún un so àwọn tó kù ní kọ́nà wọ́n show up àwa di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní destroy ilé destroy igbá destroy àwò eh, Dangote wọ́n fi nail àwọn tó jáde fún protest ṣọtí yẹn nǹkan tí wọ́n fẹ́ plan kankan ẹ̀pà tap now ẹ̀pà tap ajákin ni wọ́n plan fún eh, but wọ́n believe ń pé nàìjíríà dàbí eh, ibẹ̀ yẹn dàbí nàìjíríà kò ń ṣe gẹ́yìn nìkan ló wá òun nìkan kọ́ so tó bá yẹ pé wọn tó attack wọn gba létí gba lójú wọn àwọn yẹn á fọ́n jáde. jẹ́ kí n upload ẹ̀ sórí Facebook mi. ọlọ́pàá wa kọ́ ẹbí mi ọlọ́pàá máa wá bẹ̀rẹ̀ sí ní àná wọ́n wá sọ wípé wọ́n wá sọ wípé àwọn ọmọ Nàìjíríà wọ́n da ibẹ̀ yẹn rú wọ́n constitute nuisance àwa di pé wọ́n bẹ̀rẹ̀ sí everybody àwọn tí ó ṣẹ̀ wọ́n á máa lé wọn kiri ṣe to understand nǹkan tó ń play gangan gangan òun nìyẹn but thank God pé yẹn kàn wọ́n kàn pariwo mọ́ lásán kò sẹ́ni tó raise ọwọ́ tó ń pa ètí because tó bá jẹ́ pé àwọn hot pepper eh, budi hot blood lọ́wọ́n tó bá pàdé wọ́n á ti dán ìyá ẹ̀ létí kó tó mọ what's up bó ṣe ń ba nàìjíríà bí rally nàìjíríà ṣe ń worst play ẹ̀ lẹ́rí yẹn display ẹ̀ bó ṣe ń start ẹ̀ òun lẹ̀ ti rí yẹn but thank God ọlọ́run á jù wọn gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà jáde ọlọ́run á jù sí Bàbá ṣe rẹ̀rẹ̀ ní. máa wọrí, máa wọrí. Láti ilé yìí, you see what's going on here? Yeah? Naira Marley people and what's it called? By Ah, I ẹ̀fà ogun ah. You don't need to cry. You don't do anything you wan do. No. Ah, you don't do. She mean I'm not the say not the beef You see what I'm like? You too much. Ah ah. Obìnrin lẹ́wọ̀n ìṣèlú sọ pé a obìnrin lẹ́wọ̀n ọ̀kadà aláìsàn àtà bàálù àtà nítorí ọba ọlọ́run àtà síkì gbogbo ẹ̀ wà. Mo ṣe gbogbo ibi tí wọ́n ti nà Mohbad ṣé ẹ ti rí nǹkan tó ṣàlọ́ ṣe. What else? Bro, you guys can see now. At this fucking hotel, my guy just left now. Which Chanjalea, what's it called? Madam Samilari and all. My phone is with them. You understand? Oh, I'm don't my worry, my worry. That's in the link. You see what's going on, yeah? Now, Mali people and what's it called? My nǹkan tí bàbá Mohbad kàn need, kó kàn sù wọn àní Mohbad ti ṣiṣẹ́ ilẹ̀ perfectly kóòtù ló kàn ń retí wọn kóòtù náà need nídìí. now ẹ sọ̀rọ̀ jẹ́ gbé yàn. ẹ má níbo mo tún fẹ́ẹ́ gbé wa lọ o ọ̀rọ̀ lórí àyà mi ká tẹ sọ ẹ bóyá for now ẹ jẹ́ ká fi sílẹ̀ ká dẹ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́ nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé.